ìfihàn orí kẹta. àti sí áńgẹ́lì ìjọ ní sáàdì kọ̀wé. nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje ọlọ́run àti ìràwọ̀ méje ni wípé èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣetán láti kú nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú Ọlọ́run nítorí náà rántí bí ìwọ ti gbà àti bí ìwọ ti gbọ́ kí o sì pa á mọ́ kí o sì ronúpìwàdà ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra èmi ó dé sí ọ bí olè ìwọ kì yóò sì mọ wákàtí tí èmi ó dé sí ọ ìwọ ní orúkọ díẹ̀ ní Sádì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 àti sí áńgẹ́lì ìjọ ní filadelfia kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí ó jẹ́ mímọ́ ni wí ẹni tí í ṣe olóòótọ́ ẹni tí ó ní kọ́kọ́rọ́ dáfídì ẹni tí ó ṣí tí kò sí ẹni tí yóò tì ẹni tí ó sì tì tí kò sí ẹni tí yóò ṣí èmi mọ iṣẹ́ rẹ kíyèsí mo gbé ilẹ̀kùn tí ó ṣí kalẹ̀ níwájú rẹ tí kò sí ẹni tí ó lè tì í pé ìwọ ní agbára díẹ̀ ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́ ìwọ kò sì sẹ́ orúkọ mi kíyèsí èmi ó mú àwọn ti sínágọ́gù sátánì àwọn tí wọ́n ń wí pé júù ni àwọn tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń ṣèké kíyèsí èmi ó mú kí wọ́n wá wólẹ̀ níwájú ẹsẹ̀ rẹ̀ kí wọ́n sì mọ̀ pé èmi ti fẹ́ ọ nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ èmi pẹ̀lú yóò pa ọmọ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé láti dá àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò kíyèsí èmi ń bọ̀ nísinsìnyí di èyí tí ìwọ ní mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má ṣe gba adé rẹ ẹni tí ó bá ṣẹ́gun òun ni èmi ó fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ó sì kọ orúkọ ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú ọlọ́run mi tí í ṣe Jerusalem titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi tìkára mi. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. àti sí áńgẹ́lì ìjọ ní Laodikia kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí í jẹ́ àmì wí ẹlẹ́rìí olódodo àti olóòótọ́ olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu mi nítorí tí ìwọ wí pé èmi ní ọrọ̀ èmi sì ń pọ̀ sí i ní ọrọ̀ èmi kò sì ṣe aláìní ohunkóhun tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ àti àrè àti tálákà àti afọ́jú àti ẹni ìhòhò. èmi fún ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà lọ́wọ́ mi tí a ti dà nínú iná kí ìwọ kí o lè di ọlọ́rọ̀ àti aṣọ funfun kí ìwọ kí o lè fi wọ ara rẹ àti kí ìtìjú ìhòhò rẹ kí o má bàa hàn kí o sì fi oògùn kún ojú rẹ kí ìwọ kí o lè ríran gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara kí o sì ronú pìwàdà kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kànkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn èmi ó sì wọlé tọ̀ ọ́ wá èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi fún láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi bí èmi pẹ̀lú ti ṣẹ́gun tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ.